Babalóńgbé lámò kí yín ẹ káàsán ẹ kú àtàárọ̀ àkúṣẹ́ ìní o ẹ̀yin dákun ẹ dákun ẹ mo fẹ́ béèrè nǹkan kan ni ẹ̀yin ẹ gbọ́ ǹjẹ́ iṣẹ́ kan wà fún ọkùnrin tí ó bá ń wá ìyàwó tí ń wá aya tí ìyàwó ti lọ lọ́dọ̀ rẹ̀ tí ó wàá rí ìyàwó látìgbà tí ìyàwó ti lọ lọ́dọ̀ rẹ̀ ǹjẹ́ nǹkan ìbílẹ̀ Yorùbá wà tí irú ọkùnrin bẹ́ẹ̀ tó lè lò tí yóò fi tí yóò fi ríyàwó fẹ́ tàbí obìnrin náà tí ń wá ọkọ tí ò lórí ọkọ tó jẹ́ pé àwọn ọkùnrin ò pé ṣé àṣírí wà tí irú obìnrin bẹ́ẹ̀ tí ó lè lò ó ní mo ní kí n béèrè ẹ dákun tó bá wà ẹ fi ta ẹ àṣírí ọ̀hún ń bẹ ńlẹ̀ Yorùbá tóòtọ́ ń bẹ tó sì dájú gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ gbogbo àwọn ewé àti egbò tá à ń lò ó wà fún lílò àwa ọmọ ẹ̀dá ni Ọlọ́run ṣẹ̀dá ẹ̀ fún hmm, sọ wàhálà sídìí tó bèrè yìí ó ṣiṣẹ́ fún ọkọ tí ń wáyàwó ó ṣiṣẹ́ fún yàwó tí ń wọ́kọ ó ṣiṣẹ́ fún ọ̀gá tí ń wá ọmọ iṣẹ́ bẹ́ẹ̀ ni ó sì ṣiṣẹ́ fẹ́ni tí ń wá iṣẹ́ náà tó jẹ́ pé pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run dandan ni o gbọ́dọ̀ rí iṣẹ́ kí ni ẹni tí ọ̀dárúkọ nkiri yóò bá mi wá yóò bá mi wá ẹ má bínú o yóò bá mi wáyé ewé ògò eegun agbárí ẹṣin olú ọ̀gán orí alákẹ̀dùn ìkórí doríkodò mẹ́sàn-án ilé aládì ẹ̀ka àyèrè yóò wá lọ ńlọ yóò fi ṣe ẹran òkété jẹ o yóò wá tẹ̀ nífà ògùn dábèdè yóò wá pe gbólóhùn rẹ̀ sí yóò ní àkòkí àkòkí la gbé gbà àkòkí la gbé gbá ní ń sawo wọn lóde adó àkòkí la gbé gbá ní ń sawo wọn lóde adó àlàkàkàdífá ní ń sawo wọn lóde ọ̀wọ̀ ara mo gbà yí ọ̀run ò fẹ́ kà ní ń sawo wọn lóde ìmọrinkin orí jẹ́ kí n lẹ́ni lára bíi tọmọ alákẹ́dùn yóò dárúkọ yóò pé n tó fẹ́ bóyá ọmọ sẹ́ni bóyá kan ni yóò dárúkọ ẹ̀ sí tí yóò ṣe mí lálùbárí kásẹ̀ kókò tí mò ń tọ̀hún yóò ṣàdàrú yóò pé orí jẹ́ kí n ní aya rere tí ó ṣe mí ní tí ó ṣe mí ní àlùbáríkà. tó bá sì jẹ́ pọ́ máa ṣẹ́ ni ọmọ ṣẹ́ rere tí ó ṣe mí ní àlùbáríkà kó máa bọ̀ lọ́dọ̀ mi dandan lónìí ni kó dé sí ọ̀dọ̀ mi kó wá jẹrè ewúsà. sotiye pé lónìí dandan ni kó máa bọ̀ lọ́dọ̀ mi kó wá jẹrin ewúsà torí ti gi tọ̀pẹ̀ ní sèkẹ́ ìyèrè <clears throat> èrò wá èrò bọ̀ ní kì í tán nílé aládi <clears throat> èrò wá èrò bọ̀ kì í tán nílé aládi orí ẹ̀sìn òní burú kó má lólùsìn ìgbàlà alẹ́ ìgbàlà gangan ṣe ni kán pé bọ́ bọ́ ni pé ṣe ni kán pé jọ́ bọ olú kán ẹni tí ó máa pé sìn mí tí ó máa sìn mí tí ó máa gbọ́ nǹkan tí mo bá sọ kan darí ẹ̀ sọ́dọ̀ mi ògo mi dé ọmọ ẹlẹ́wùjì obìnrin kan ṣoṣo ni mo pè ìgbà obìnrin ni kó wá jẹ́ mi ìtápẹ́ ìjíjìnà kó lọ gbé wá ògúndábèdè ò ògúndábèdè ò ògúndábèdè ò lọ bá mi gbé wá lónìí dandan bí yóò ṣe pé gbólóhùn náà sì nìyẹn yóò wá jẹ ewúsà yẹn wò ó <laughs> tí kò bá rí ìyàwó fẹ́ ní ọjọ́ náà láàrin ọjọ́ méjìdínlógún gbọ́dọ̀ rí èyí tí ó mú nínú gbogbo àwọn obìnrin tí wọ́n bá ń dù bó ṣe rí nù èmi máa ń sọ gbogbo àwọn pé tí wọ́n fẹ́ fi pàǹdà tí wọ́n fi gba góòlù lọ́wọ́ wa àwọn nǹkan wà ní nǹkan ìbílẹ̀ tó jẹ́ ní nǹkan àwọn bàbá wa tó jẹ́ pé ń jẹ́ dọ̀la ni o bẹ́ẹ̀ ni ǹjẹ́ di ọ̀la ni àfàìsá ǹjẹ́ di ọ̀la ṣùgbọ́n ẹlòmíín wà tó ṣe pé kì í ṣe ojú lásán tó jẹ́ pé wọ́n ti fi ọwọ́ bà á ó dáa ká ṣèwẹ odò fún hmm, ó níwẹ̀ odò tá a máa ṣe tó jẹ́ pé tẹ́ bá ti ṣe fún un nígbà tẹ́ bá ti tó bá tẹ́ ti wẹ̀ tán tó ti jáde lẹ́yìn gó ti mọ̀ pé lóńgó ti mọ̀ pé ara ti yàtọ̀ kẹ́ tó wá ṣe àṣejẹ yìí pé kó jẹ ẹ́ ọlọ́run elédùmarè yóò jẹ́ orí bẹ́ẹ̀ yóò jẹ́ ọsẹ bẹ́ẹ̀ o ẹ bá wa ṣíà ẹ ẹ kọ́mẹ́ǹtì torí pé kò wúlò fún wọn lónìí ọlọ́run ní jẹ́ kò ríru ẹ̀ ṣùgbọ́n àwọn tó wúlò fún lè wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè pàdé ẹni tó wúlò fún lọ́jọ́ iwájú torí pé a ti pàdé gbogbo ẹni tá a pàdé tán o ẹni tá a pàdé sí pọ̀ iṣẹ́ yìí nígbà tí mo bá pàdé nígbà ẹ̀ẹ̀mejì péré ni mo tí ì ṣe iṣẹ́ yìí ṣùgbọ́n ẹ̀ẹ̀mejì yìí ọlọ́run fi gbígbàdúrà sínú ẹ̀ púpọ̀ iṣẹ́ tó jẹ́ ni mo ṣe wá tì jáde tó látìgbà tí mo ti bá pàdé ìyẹn tó tí ì bá pàdé bẹ́ẹ̀ ni láti ìgbà tí mo ti bá iṣẹ́ yìí pàdé tí mo ti ṣe ní ẹ̀ẹ̀mejì ìyẹn tó tí bá pàdé nítorí pé ìwọ tó o ṣe gan lásìkò tó o bá ṣe hmm, ó rí àwọn nǹkan kan bẹ́ẹ̀ ni ó rí àwọn nǹkan kan ní orí iṣẹ́ tí ìwọ gangan ń ṣe a mú sùúrù tó pọ̀ ṣùgbọ́n o jẹ́ kí n sọ fún ọ iṣẹ́ tó jẹ́ ni o iṣẹ́ tó jẹ́ dáadáa ẹ má jẹ́ àfi kó obìnrin ẹ má jẹ́ àfi kó obìnrin èyí tó o bá fẹ́ fẹ́ tó o bá ti mú lójú ń bẹ̀ kó lè bọ̀ ọ́ ìmọ̀ràn ti tèmi nu o ọlọ́run ó gbàdúrà wa zero eight zero six one four zero eight two five four ní nọ́mbà tí ẹ lè pe ọmọ gíẹ̀sì sí tẹ́ ẹ bá ní ìbéèrè ẹ mẹ́sẹ̀gì wa ní whatsapp ni ẹ dákun torí pé tẹ́ ẹ bá pè wá ó ṣeé ṣe ń gbà míì a máa ṣiṣẹ́ lọ́wọ́ kí ó má ṣe é gbé so ẹ mẹ́sẹ̀gì wa ní orí whatsapp a sì dá yín lóhùn tá a bá yìí ti dá yín lóhùn ẹ má bínú tá a sì ti rí ẹ sẹ́mà kì í sẹ́nìkan ní ń mẹ́sẹ̀gì wa ká tó dá táyé lóhùn ká tó dá kẹ́hìndé lóhùn ẹ ní fi ṣèbínú ni bó ṣe jẹ́nu o nǹkan ń bẹ nílẹ̀ yorùbá.